إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد آه، السلام عليكم ورحمة الله وبركاته eléyìí tírà Lum'atul I'tiqad al-Hadi ila Sabil ar-Rashad tí a ń bá kíkà rẹ̀ lọ al-Imam Muwaffaquddin Abi Muhammad Abdullah bin Ahmad bin Muhammad bin Quddama al-Maqdisi alayhi rahmatullah níbi tí a bá tírà náà dé eléyìí ní halqa ẹlẹ́ka ìjọ òun náà ni <clears throat> ọ̀rọ̀ nípa tí Imam Maqdisi tó ti ní pé qif وقال عمر بن عبد العزيز رضي الله عنه كلاما معناه قف حيث وقف القوم فإنهم على علم وقفوا وببصر ناقد كفوا ولهم على كشفها كانوا أقوى وبالفضل لو كان فيها أحرى ولئن قلتم حدث بعدهم فما أحدثه إلا من خالف هديهم ورغب عن سنتهم ولقد وصفوا منه ما يشفي وتكلموا منه ما يقفي فما فوقهم محسر وما دونهم مقصر لقد قصر عنهم قوم فجفوا وتجاوزهم آخرون فغلوا وإنهم فيما بين ذلك لعلى هدى مستقيم آه وقال الإمام أبو عمرو الأوزاعي رضي الله عنه عليك بآثار من سلف وإن رفضك الناس وإياك وآراء الرجال وإن سخرفوه لك بالقول آه الإمام موفق الدين عليه رحمة الله تيوا شتراي أو يقول الله نقطون شبلو منهج أهل السنة والجماعة يعني بي إلانا تي أو أهل السنة والجماعة توما رين لا تفي سياسي náà ni sheikh ń ṣe lálàyé fún wa ipe mùsùlùmí tí ó fẹ́ jẹ́ mùsùlùmí gidi ó gbọ́dọ̀ tọ ìlànà àwọn tí wọ́n jẹ́ àwọn aṣáájú ni Umar ibn Abdul Aziz òun náà ni àwọn èèyàn mọ̀ sí ẹni nínú Islam sí Khalifatu Rashid kọ́dà àwọn àfẹ́sìn wọ́n máa fi kún àwọn àwọn khulafa rashidun nínú àwọn táwọn náà tún lo ìjọba ìṣẹ̀sìn ìjọba ayé gẹ́gẹ́ bí ìjọba ẹ̀sìn lẹ́yìn àwọn khulafawu mẹ́tẹ̀ẹ̀rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n ti ṣáwájú tí wọ́n tún máa fi kún yẹni pé Umar ibn Abdul Aziz wọ́n ní khalifatu Rashid lòun náà yẹni pé ẹni tó ń jẹ́ àrólé inú àrólé ànábì tó sì jẹ́ àwọn tí wọ́n ń jẹ́ afinimànà gẹ́gẹ́ bí ànábì ṣe pé àwọn mẹ́rin ìpè wọ́n jẹ́ àwọn àrólé afinimànà lẹ́yìn mi so àwọn àfáà máa ń ka Umar ibn Abdul Aziz náà kún ara wọn àwọn ọ̀rọ̀ olówó iyebíye yìí náà ni wọ́n jáde lẹ́nu rẹ̀ so lórí kìláfà rẹ̀ yẹn ni pé àsìkò tó fi ṣẹ̀mí lórí kìláfà yẹn ó kéré púpọ̀ jù ó dà gẹ́gẹ́ bí kìláfà Abubakar náà ni àti pé Abubakar ọdún méjì náà ló lò àti ìgbà díẹ̀ bẹ́ẹ̀ náà ni títí Umar ibn Abdulaziz náà bí ọdún méjì àti ìgbà díẹ̀ náà ni òun náà lò àti àwọn oṣù díẹ̀ náà ni òun náà lò sọdá ni pé kò pẹ́ lórí ìṣe khilafa yẹn ó wá sọ àwọn ọ̀rọ̀ iyebíye tó ṣe pé ọ̀rọ̀ yẹn náà ni Imam Maqdisi ni wọ́n gbá mú láti fi ṣe àlàyé ìlànà tí alùsùnà máa ń rìn fún wa. khalifa yìí ó kọjú sí yàní Imam al-Maqdisi wọ́n ní wa qala Umar ibn Abdul Aziz rahimahullah ọ̀rọ̀ kan tó ṣe pé ìtumọ̀ rẹ̀ òun náà ni pé qif haythu waqafa al dúró níbi tí àwọn ìjọ tó ti kọjá tí wọ́n dúró níbi ẹ̀sìn rẹ yẹn ni pé ibi tí wọ́n dúró yẹn gangan náà ni kí wọn náà dúró tí wọ́n bá ti gbọ́ ọ̀rọ̀ yìí yóò ti mọ̀ pé ọ̀rọ̀ ẹni tó ṣe pé ó ṣetán láti ṣẹ̀sìn láti mójútó ẹ̀sìn bákan náà láti takun tí ń jẹ́ àdáadáalẹ̀ nínú ẹ̀sìn ni náà ni fi ń pe àkíyèsí àwọn èèyàn pé ìwọ mùsùlùmí kif haithu waqafal ọ̀rọ̀ yìí slavos ńláńlá ni tó ṣe pé mùsùlùmí ò fi ní sí ẹ̀sìn ṣe mùsùlùmí ò fi ní sí ìrìn ẹsẹ̀ gbé gbogbo ẹni tẹ́ bá rí tó bá ń ṣe ẹsẹ̀ gbé tó dàdàkúdà lẹ̀ sínú ẹ̀sìn ẹ lọ lè wò òye sí dáadáa tó bá ṣe pé ó bá ní báwọn sọ̀hábà ṣe rìn lòun fẹ́ rìn irú ẹnìyẹn kò ní rìnrìn kùnrin kò ní dàdàkúdà kalẹ̀ sùn náà ni gbogbo tí ẹ bá ti ń rí ní inú àwùjọ ẹ̀sìn tí ẹ bá ti mọ̀ pé àdáadáalẹ̀ ni wàláhì tí ó ń jẹ́ ìpínlẹ̀ àdáadáalẹ̀ yẹn òun náà ni pé ẹni yẹn ò ní dúró níbi tí àwọn sọ̀hábà dúró ni torí kò sẹ́nìkan tó bá máa ń dúró pé ibi táwọn sọ̀hábà dúró ni mo fẹ́ dúró ẹni yẹn yóò wà lórí ìlànà ńláńlá ni ìlànà tó pé tó tọ́ tó yẹ pé ó jọ tà nábì sallallahu alaihi wasallam náà lẹ́nu yẹn mọ̀ wá. khalifatu umar bin abdulaziz ayani aleyhi rahmatullah aw radiyallahu anhu nínú àwọn ntí wọ́n sọ ní ọ̀rọ̀ èyí ò ti rí yanjú pé pé ah, ẹni yìí ẹni tó ṣe pé ọlámójútó nípa ọ̀rọ̀ ẹ̀sìn ni ẹni tó ní ọ̀kúnkúndùn lórí pé báwo ni súnà nábì kò fi ní dàrú ni kò fi ní bàjẹ́ ló fi di pé àwọn ọ̀rọ̀ ńláńlá yìí ń jáde ní ẹnu rẹ̀ ipe kif haithu waqafa alqawm bí ti táwọn sọ̀hábà dún ní kẹ́yìn náà ó dúró sí fa innahum an ilmin waqafu torí iṣẹ́ bá rí wọn tán bá dún níbì kan orí ìmọ̀ ni wọ́n dún lé lérí o nǹkan tán kọ́lọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam náà ni wọ́n dúró lé lérí wábi bá sọ́ọ̀rì náà fìdín kẹfù tí ẹ bá rí i pé wọ́n kóra dúró lórí nǹkan kan tán ni a ah, àwọn ò ní ṣe nǹkan báyìí àbí a ní sọrú ọ̀rọ̀ báyìí ní tí wọ́n fi ń sọ ni pé bèbá sọ́ọ̀rì náà fìdín pẹ̀lú ìrìnà tí ìrìnà yẹn clear tó rí nǹkan tán albasoro annafidh ìrìnà tó rí nǹkan tán yẹn yẹn pé bó ṣe yẹ kó rí gẹ́gẹ́ lélẹ́yìí ìyí ń dá mi lójú ni kọ́fù náà ni wọ́n fi kóra dó lórí nǹkan kan tán bá láwọn ò ní ṣe o tó bá gbọ́ pé nísìnyí pé àwọn sọ̀hábà nàbì sallallahu alaihi wasallam wọn ò ní àsàlátù tí wọ́n ń rọ gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe ń rọ àsàlátù tí wọ́n lóríṣiríṣi wọn ò ní àwọn náfìlà tí wọ́n ń rọ gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe ń rọ náfìlà kalẹ̀ lóríṣiríṣi láyé òde òní ẹ̀rí àwọn èèyàn máa ń rọ àsàlátù صلاة فاتح صلاة جوهرة الكمال صلاة تنجينا سو اللي بوين لا تدعو عن صحابة تريك بكني وببصر نافذ كفو ìrìnà tí ìrìnà yẹn clear gan tó ṣe pé tán bá ní ìrìnà kan ó wà náàfíìsì yẹn ni pé ó rí nǹkan tán láàrí tán ó tàtàpò náà nínú èdè Yorùbá ìrìnà tó Kafu náà ni wọ́n fi kóra dó lórí nǹkan tó ń bá ní àwọn oníṣe yẹn ni pé ọmọ òun nìsín níjọ́ tí àṣàlá sọ kalẹ̀ fún anabi sallallahu alaihi wasallam ó clear sí wọn ó dá wọn lójú ojú wọn bákan náà àwọn náà tún gbé látọ̀dọ̀ àwọn tí wọ́n tún gbé wọ́n tún gbé fáwọn tó tún tẹ̀lé wọn ó dá wọn lójú ipe ìtànàbí ni ká ṣe leléyìí so àṣàlátù tànàbí fún wa leléyìí níjọ́ tó dé tálọ̀ ní ẹ̀sà àṣàlátù fún sallallahu alaihi wasallam àwọn lọ lè ni pé bò láṣẹ fún ni irun bẹ́ẹ̀ náà ni àwọn náfìlà anabi sọ̀rọ̀ sọ́làmù ti kọ́ wọn ó clear sí wọn kí bá anabi ṣe ń ṣe ní tó ní a máa ṣe ní agbọ́dọ̀ ṣe jù bẹ́ẹ̀ lọ wàbíbá sọ̀rin náà kẹfù umar bin abdulaziz ni wàlẹ̀ ọmọ ẹ̀lẹ́ kashfiya kánú akọ̀wà pí bákan umar bin abdulaziz ó ní àwọn sọ̀hábà yìí láti wádìí in tí wọ́n bá fẹ́ wádìí nínú ẹ̀sìn nígbè kí ló dé tẹ̀fí ní àmọ́ ṣẹlẹ̀ yìí kí ló dé tàbí ṣẹlẹ̀ yìí kánú akọ̀wà à wọ́n lágbára láti wádìí yẹn ẹ̀jẹ̀ tó padà wọ́n ní qif haythu waqafa alqawm níbi tí àwọn sọ̀hábà dúró sí níbi orúkọ ọlọ́run àtàwọn ìròyìn rẹ̀ ibẹ̀ nìkẹ́yìn náà dúró fa innahu an ilmin waqafu torí lórí ìròyìn ọlọ́run ọba àti àwọn orúkọ rẹ̀ àtàwọn iṣẹ́ rẹ̀ tí mo ń ṣe pẹ̀lú mọ̀ ni fi dúró síbi tí wọ́n dúró sírò wọ́n fi bá sọ̀rọ̀ iná fìdí ń fún nǹkan tí wọ́n dákẹ́ tí wọ́n ní sọ tí wọ́n ní fi ròyìn ọlọ́run fi ròyìn ara rẹ̀ ìmọ̀ ni o ní dá wọn lójú ni wọ́n fi dákẹ́ náà fi dákẹ́ ni wọ́n fi kọjá àlà níbẹ̀ wọ́n làwọn àìlẹ̀ kẹ́sìfì ha kánú àkùwà kán láwọn fẹ́ wá díẹ̀ ìpè ọ̀kẹ́ kí ló dé gan ni ìròyìn ọlọ́run وبالفضل لو كان فيها أحرى bákan náà tó bá ṣe pé in tó dáa ni kán máa wádìí nǹkan yẹn ha àwọn gan ni wọ́n lẹ́tọ̀ọ́ kán nípa àwọn fẹ́ rí ṣùgbọ́n ni pé n tí àwọn èèyàn ń dá kalẹ̀ nínú ẹ̀sìn tó bá jẹ́ pé káfí gba aládàá ni a rí ọlá ń bẹ̀ ni a àwọn ẹni yìí lọ ẹ̀ka kọ́kọ́ ṣáwájú pé a ìjẹ́káwa náà ká máa rọ àsàlátù gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe ń rọ lónìí yìí torí pé kíni àwọn olùlà nàbí àmọ́ àwọn ènìyàn ti mọ̀ pé àwọn ò ní rí ládà kankan bẹ́ẹ̀ pé ìta nàbí kọ́ àwọn yẹn náà ni yóò máa jẹ́ ẹ̀sìn làwọn sì gbọ́dọ̀ máa ṣe òun náà ló sì lọ́lá kò sí nǹkan kan míì tó lè dá tó ìtí anabi sallallahu alaihi wa náà ni imaamu ẹni abdullahi umar bin abdulaziz ló fi ni wa bil fadli law kanu fiya ahra so umar bin abdulaziz ó ní tó wá ṣe pé ọlá bá ń bẹ ni tí wọn rí ń bẹ ni á àwọn ẹni náà lẹ́tọ̀ọ́ sí i kọ́ kọ́kọ́ làwọn fẹ́ rí ọlá yìí torí pé wọ́n nífẹ̀ẹ́ anabi sallallahu alaihi wasallam wọ́n ní láárí jù wá lọ nípa ọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n kó ọ̀rọ̀ ẹ̀sìn lẹ́mìí jù wá lọ àwọn ò kó ọ̀rọ̀ ayé papọ̀ mọ́rọ̀ ẹ̀sìn tiwọn so náà ni pé káwá ní ọlá la fẹ́ rí ládá la fẹ́ rí ń ni àwọn ẹni yìí lọ ẹ̀ka kọ́ sáré sí fala in qultum ni pé tí ẹ bá ń sọ̀rọ̀ ipe hadatha ba'dahum ipe nǹkan táwọn èèyàn dálẹ̀ yìí lẹ́yìn wọn ni wọ́n dá kalẹ̀ táwọn èèyàn bá ń sọ̀rọ̀ sọ̀rọ̀ abọ́ ọmọ lóòótọ́ wọn ọmọ nǹkan yẹn lóòótọ́ nínú ẹ̀sìn a ṣéèkì ní fàmà ahdathahu illa man khalafa hadiyahum gbogbo ẹni tó bá rí tẹ́ẹ̀dì tó dá nǹkan yẹn lẹ̀ a kẹgbà pé nìyẹn ó yapa ìlànà àwọn sọ̀hábà ni so bẹ́ẹ̀ sì tẹ́ máa ti yapa ìlànà àwọn sọ̀hábà ń tọ̀hún ó ti lọ lè ń forí gbá ginu nípa ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ torí pọ́lọ́ ni wa man yushaqiqir rasul min ba'di ma tabayyana lahul haqq من بعد ما تبين له الحق ومن يشكك الرسول من بعد ما تبين له الحق ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصلح جهنم وساءت مصيره olúwa ní gbogbo ẹni tí wọ́n bá ń yapa ìlànà tí anabi sallallahu alaihi wasallam mú wá tó ṣe pé tánàbí bá mú kíní kan wá ibòmí lòun ó fi rìn nípa tó ní í ṣe pẹ̀lú àkúrò ni àbí nípa tó ní í ṣe pẹ̀lú subhanallah bá tó ní ṣe pẹ̀lú àkídà ni àbí nípa tó ní ṣe. Umar ibn Abdulaziz alayhi rahmatullah wọ́n ní pé wala in kultum haddatha ba'dahum tẹ́ bá ń sọ pé nǹkan yìí ẹ̀yìn wọn náà dákalẹ̀ sọ̀nsọ̀ abọ́ máa fama ahdathahu illa man khalafa hadiyahum ẹni rẹ nìkan tí ó mọ dárú nǹkan báyẹn kalẹ̀ ẹnìyẹn ti yapa ó yapa ìlànà nabi sallallahu alaihi wasallam nù náà lọ́wọ́ bá ń sọ ikú wa man yushaqiqi rasul من بعد ما تبين له الحق ويتبع غير سبيل المؤمنين نوليه من تولى ونصلح جهنم وساءت مصيره ولو أن ينتبه أن يقول النبي صلى الله عليه وسلم نقول أنت النبي موا من يعني من بعد ما تبين له الحق لين بعد شو دون أو نتي هسي ويتبع غير سبيل المؤمنين مثل ما فلو يعني تو أنت ليلا نمي تو يا توصيلا نوام مؤمنين so àwọn wo ni mùmínì níbí ẹ̀ náà ni pé ìlànà àwọn sọ̀hábà ẹni tó bá ti ń tẹ̀lé ìlànà tó yàtọ̀ sí àwọn sọ̀hábà nuwallihi ma tawalla olúwa ní ẹni yẹn á dáadáa pẹ̀lú ìlànà burúkú tí ń rìn yẹn wa nuslihi jahannam ẹni yẹn yóò padà wá jìyà yóò wọ jahannama wa sa'at masira jahannama burú níbi tí ẹ̀dá omi nìyẹn máa ń ṣẹ́rí sí. wọ́n lọ ẹ̀yìn mọ́mú Umar ibn Abdul Aziz wọ́n ní faman ahdathahu tẹ́ bá rẹ̀ nìkan tó dá ìdákúdá kalẹ̀ tó dá kínní yẹn kalẹ̀ illa man khalafa hadiyahum ẹnìyẹn ti yapa ìlànà àwọn sọ̀hábà ni wa raghaba an sunnatihim ó gúrí kò níbi ìlànà wọn ó ní ìlànà wọn wù ú laqad wasafu minhu ma yashfi bẹ́ẹ̀ sì ni ẹnìyẹn ìròyìn tó ṣe déédéé rẹ̀ wọ́n ti ṣe ẹnì kan ti sọ̀rọ̀ nípa irú ẹnìyẹn nípa tó ṣe pé ìntọ́ ń wá kí nípa ẹ̀sìn yẹn àwọn sọ̀hábà yẹn ti sọ wàkọ̀dẹ̀ wọ́sọ̀ fún mínẹ́hù máa yẹ́ṣfì ntó tóyàn tó tóyàn ṣe nínú ẹ̀sìn àwọn sọ̀hábà yìí ti kọ́ wa kò sí tẹ́nìkan lè gbé wa tó wà ní a tuntun lèmi fẹ́ ṣe ni ó yà àyàpá àwọn sọ̀hábà yìí ni kò sí ẹ̀sìn tuntun kan mọ́ tí àwọn sọ̀hábà tí wọ́n ti ṣe gbogbo tábà ń pè lẹ́sìn anábì àwọn èsì ṣe tó ní ṣe pẹ̀lú àkídà ni tó ní ṣe pẹ̀lú àwọn ìbádà náà ni sẹ́nìkan ò lè gbé tuntun wá wa takallamu minhuma yaqfi kọ́dà àwọn ti sọ̀rọ̀ lásọ tí ó pé ó tó yẹn tó bá fẹ́ gbọ́rọ̀ o tó bá fẹ́ ṣẹ̀sìn o àwọn sọ̀rọ̀ yìí ti sọ ọ́ ti yanjú rẹ̀. Umar bin Abdul ní pé wa man fawqahum muhasirun ẹni tó bá ti ní òun ó ṣe jù wọ́n lọ ẹnìyàn yóò padà sábàmà ni ẹni tó bá ní ṣe jù àwọn sàhábà lọ èmi fẹ́ sọ tí wọ́n sọ èmi fẹ́ wí tí wọ́n wí jáde ẹni muhassirun nítorí wọ́n ya aláṣejù wa ma dunahum muqassirun ẹni tó bá tán ní mi ò ṣe mi ò ní ṣe tó ti wọn ìtàn ní ma ṣe wọn mi ò ní ṣe ìní ṣe tó bá ṣe ní kí n ṣe tó muqassirun ẹnìyàn máa jẹ aláìtó aláìtó lẹnìyàn máa ṣe yóò máa jẹ Umar ibn Abdul Aziz wà ní laqad qasara qawmun anhum àwọn kan bẹ́ẹ̀ wọ́n ní àní ṣe tó wọn wọ́n padà ya agọ̀ aláìṣe tó wọn padà dì níbi ẹ̀sìn ẹni pé tí o bá tọ ìlànà àwọn sọ̀rọ̀ tó lè mi ò ní ṣe tó bá wọn ṣe ṣe ẹnìyẹn yóò padà ya òmùgọ̀ náà ni irú wọn náà máa ń pè ní ìyẹn ni alazina jafu àwọn tí wọ́n gọ̀ tí wọ́n ò ṣe nǹkan tó yẹ pé tí ó yẹ kí wọ́n ṣe dé nínú ẹ̀sìn irú wọn lẹ́mọ̀ ló mọ̀ sí ẹ̀sìn pátípátí so ẹ̀ ní rójútùú ìtàn ṣe nínú ẹ̀sìn gangan so àìṣe tó níjẹ́ báwọn watajawaza um akharun fagalau. àwọn mímu bẹ tó ṣe pé àwọn tó kọjá ní táwọn sàhábà ṣe àṣejù tó ń tiwọn so lẹ́mọ̀ gbọ́ pé ẹlòmíì ní gbogbo bẹ́dà náà lọ sí ìrìnàdí kèfèrí irú àwọn ọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ àṣejù ni torí pé kí ni àwọn sàhábà yìí àwọn rí pé ń bẹnu bẹ́dà èyí tí ó sọ ìrìnàdí kèfèrí wọ́n rí pé ń bẹnu bẹ́dà èyí lè sọ ìrìnàdí kèfèrí so wọ́n wá dé lónìí ìwọ́n ní ń gbogbo ẹ̀yán yán náà lápè ní pé kúfúrù ni sórí ẹni yẹn àṣejù ló ṣe tẹ́ bá sì ń bí gbé mẹ́rin wá láéláé kò lè mẹ́rin mu wa tùǹtà fi mà ipe àsìnbẹnubédéà èyí tó lè sọ̀rọ̀ di kẹfẹ́rí ẹ wo àwọn kàdàríyà àwọn tó ní pé kò sí kádàrà ìjọ tí Abdullahi ibn Umar rí wọn ọ̀kan náà sọ̀hábà ni ó jẹ́ kó yọ ẹ pé kẹfẹ́rí lẹ́yìn yìí ẹ̀yin yìí pẹ̀lú àkédà yìí pẹ̀lú ntẹ́ dìsẹ́mì yìí tẹ́ ẹ bá fi gbogbo owó tẹ́ ẹ ní tó tó òkè Uhud tẹ́ ẹ bá fi ṣe sàárà tẹ́ ẹ fi ṣẹ̀sìn ọlọ́run nígbà lọ́wọ́ yín àfi kẹ́ ẹ padà kẹ́ ẹ gba kádàrà sọ Abdullahi ibn Umar náà nù. ohun yìí kan náà lóyè tó ń rí àwọn tó tún jó ń àmì àwọn Khawarij kò sọ pé kèfèrí ni wọ́n so ó rí wọn sí pé ẹlẹ́ṣẹ̀ làwọn ẹni wọ̀nyí oníbédé àná sí ni wọ́n so ẹni tó bá nípò wọn kọjá táwọn sọ̀hábà àgbọ́yé irú ẹ̀ náà ni Abu Sa'id al-Khudri òun náà rí Marwan níjọ́ tó ń lọlé ń gbé mímbàrú jáde níjọ́ ọdún tí ń ṣe khutba before kó di pé ó ṣọ ókè Eid so ó rí pé bídà ni àmọ́ rí pé bídà yẹn kò kí ń ṣe bídà tí ó mú yàn di so watajawaza hum akharun fagalaw sọ wọn míì wọn ẹni tó bá ti kọjá àlà tí ó ní pé òun àwọn sọ̀hábà yìí wọn ò ṣe tó so àbí ẹ̀sìn wọn yóò tó ìbẹ̀rẹ̀ tí mo rí gbogbo àwọn tó ń dà dáadáa lẹ̀ mọ́lúdì àsálátù gbogbo oríṣiríṣi fagala wọn padà kọjá àlà ni so Umar bin Abdulaziz radiyallahu anhu ó ní wa innahu fima bayna dhalika la'ala huda mustaqim oníṣẹ́ rí àwọn sọ̀hábà yìí àárín àìṣe ètò àti àìṣejù náà làwọn wà ibẹ̀ náà sì ni ọ̀nà tọ́tọ́ yẹn ni pé kí wọ́n máa kọjá àlà kí wọ́n sì máa ṣàṣètò ẹni tó bá fẹ́ jẹ́ mùsùlùmí gidi o yóò jẹ́ onísùnà gidi o òun náà ni ọ̀rọ̀ yìí ń túmọ̀ sí wasatiyati ahli sunnati wal jamaa ìwà ní dọ́gbadọ́gba táàlù súnà máa wà ní gbogbo nǹkan náà ni umar bin abdulaziz náà tó ń pè wá sí inú tíra Lum'atul I'tiqad umar bin abdulaziz radiyallahu anhu tí à ń ṣàlàyé nípa rẹ̀ yìí wọ́n jẹ́ ọ̀kan nínú àwọn tó ṣe pé àwọn ọ̀rọ̀ olówó iyebíye tó ní í ṣe pẹ̀lú manhaji alisunna wal jamaa ó pọ̀ ní ẹnu rẹ̀ gan. irú ẹ̀ náà ni òun náà lọ sọ Umar ibn Abdul Aziz náà ní tó ní idha ra'aytum al-muslimin yatanajawna fi umuri dinihim duna 'aamati al-muslimin ó ní idha ra'aytum qawman yatanajawna fi umuri dinihim dúnà àmàtàl muslimin fa'lam annahum ala ta'sisi dalala ń tẹ́ bá ti rí àwọn kan tí wọ́n jẹ́ mùsùlùmí tó ṣe pé wọ́n ń kóra wọn jọ sí ààyè kan yatanajawna fi umuri dinihim tó wà rọra ń sọ̀rọ̀ ẹ̀sìn ní kẹ́lẹ́kẹ́lẹ́ tó láwọn kan gbọ́dọ̀ bá wọn gbọ́ àwọn kan gbọ́dọ̀ bá wọn wọlé ẹ fi gitman sójú ọ̀nà dúnà àmàtàl muslimin tí wọ́n ní jẹ́ káwọn mùsùlùmí mi ò fẹ́ gbọ́ ó ní fáìlẹ̀m ẹnahùn ẹlẹ́ta síìsì dọ́là àlà ìyá àmọ̀páwọn ènìyàn wọ́n fẹ́ fi àánú lọ́lẹ̀ nù wọ́n fẹ́ gbin àánú sí ríàlẹ̀ òmò yìí nù ẹni pé tẹ́ bá ti rẹ́ni tó ṣe pé ń wọn jọ sí tí wọ́n ń ṣẹgbẹ́ tí wọ́n ń jẹ́ káwọn èèyàn gbọ́ pé ń ṣe sòrú ẹ̀ náà afáfin máa ń ṣàlàyé pé ẹ̀yin ẹlẹ́gbẹ́jẹgbẹ́ oríṣiríṣi tó pé ẹ farajọ súnà nàbì sallallahu alaihi wasallam tí ń ṣe súnà àmọ́ ìlànà míì náà lẹ́ ń rìn ẹ lo ìlànà tàwọn sàhábà nàbí sallallahu alayhi wa sallam bí èmi náà bí àwọn ẹgbẹ́ oríṣiríṣi bí irú èmi làwọn tàdọ́múnù èmi làwọn tàháwùnù èmi làwọn TMC èmi làwọn ó gbọ́ àwọn ẹlẹ́gbẹ́ oríṣiríṣiríṣiríṣiríṣi náà ń bẹ so tó ṣe pé ẹ rí wọn bẹ́ẹ̀ náà làwọn tàbílígì náà àmẹ́mọ́ rí i pé ah, intense yìí ó yàtọ̀ sí tánàbí sallallahu alayhi wa sallam gbé wa àwọn èyí tí mo dákọ láwọn ìkọ́nù mùsùlùmí tí mo dárúkọ wọn yẹn bí àwọn tàháwùnù tàdọ́múnù tàwọn TMC yìí so irú àwọn ẹni wọ̀nyí wọ́n tó ní àwọn mítìnì kọ̀rọ̀ kan tó lè ń ṣe tí wọn ò kẹ́ni kankan kó gbọ́ ẹ mọ̀ bí ẹni wọ́n fẹ́ bí ẹni tó fẹ́ ẹni tó fẹ́ di kúùpù wọn ni ẹnì kankan gbọ́dọ̀ sọ fẹ́ nìkan gbà tó bá ń lọ wọ́n tó bá fẹ́ lọ ó gbọ́dọ̀ sọ fẹ́ nìkejì rẹ ibì kan náà lẹ́sìn jọ pàdé ó gbọ́dọ̀ sọ fún ìyàwó rẹ ó dágbére fáwọn ẹnì kankan pé ibi tó ń lọ ni kúrò àtàn bá bí ọ pé bolo ń lọ yọrọ àparọ ni kò ní sọ pé òun lọ síbi táwọn ti lọ lè ń ṣe mítìnì sórí eléyìí náà sí ẹ̀sìn lẹ́pẹ̀ẹ́ sùnà ni Umar ibn Abdul Aziz sọ pé tẹ́ ẹ bí lè rí inú àwọn ọ̀rọ̀ rẹ̀ tó tún wúlò fún irú ọ̀rọ̀ yìí wọ́n ní pé tẹ́ bá ti rí àwọn ìjọ kan tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n wá péjọ lórí pé àwọn ń sọ̀rọ̀ ẹ̀sìn àmọ́ wọn ò fẹ́ káwọn kan gbọ́ sí i pé àwọn èèyàn ó lé ìyá wa ta gbọ́dọ̀ wọ̀yà yìí sòtún bá lẹ́nìkan tó fẹ́ wọlé wọn sáré lọ́lẹ́ ti gírígì wọ́n fi gẹ̀tìmọ́nù sójú ọ̀nà pé à ń ṣe mítìnì lọ́wọ́ àà fa'lam annahum ala lórí ọ̀rọ̀ yìí náà yẹn ni pé ẹ̀sìn tá a bá fẹ́ ṣe ká ṣe é gẹ́gẹ́ bí tàwọn sàhábà alimami abu amru al-awza'i inú ẹni yìí òun náà jẹ́ ọ̀kan nínú àwọn tàbí'un tó ṣe pé àgbà nínú àwọn tàbí'un náà ni imamu awza'i yìí so òun náà bá ọ̀pọ̀lọpọ̀ àwọn tàbí'un eh, tàbí'u ni imamu awza'i wọ́n bá ọ̀pọ̀lọpọ̀ àwọn tàbí'un tó ṣe pé ó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn so ìyẹn láńlá ni imamu awza'i yìí tó ṣe pé òun náà ní àwọn ipò ó sì ní àwọn ọmọ nínú ọ̀rọ̀ ẹ̀sìn tó ṣe pé kìí ṣe ẹni tó ṣe pé a lè fojú kékeré mú nínú ẹ̀sìn ni nínú àwọn àfa tó ṣe pé ọlọ́run fi wọ́n ṣe kòńgẹ́ láti sọ súnà nínú ẹ̀sìn islam yìí ni náà ni imam al-Awza'i àwọn náà tó ń sọ ọ̀rọ̀ bákan náà so wọ́n wa in nas sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ manhaj sọ lágbára ni fún ẹni tó bá fẹ́ ṣe sunna nabi sallallahu alayhi wa sallam wọ́n ní ó dọ́wọ́ rẹ̀ dìímọ́ ìlànà àwọn tán ti kọjá sẹ́ńpá ní pé tábìlì tàbẹ̀rìn ni eh, Imam Awza'i yẹn ni pé àwọn náà wá tó ń pèpè pé dúnímọ́ ìlànà àwọn salaf hmm. yẹn ni pé ìlànà àwọn sọ̀hábà ìlànà àwọn tàbíùn kó ń kálukú kó dúnímọ́ ẹni tó bá ní pé òun ò ní sẹ̀sìn gẹ́gẹ́ bí àwọn sálàfù ṣe ṣe é tó wọn onítọ́lá náà wọn ń tọ̀ wọn ẹ̀sìn ní ọ̀padà ṣe alayka bi athari man salaf ó dọwọ́ rẹ̀ ọdún nímọ̀ ìlànà àwọn tó ti kọjá wà táwọn èèyàn bá kalẹ̀ ọba ọ̀sẹ̀ máa lórí pé ìlànà àwọn salaf tí so ó pé kọjá pé kò wà lórí ìlànà tàwọn salaf yìí káwọn èèyàn a tó ń ṣe yìí ní kí ló dé ní torí pé ìlànà salaf pò ṣe o ò ṣe ní tí àwọn àwọn sàhábà ṣe ló ń ṣe à ó dá o kí wọ́n fi ìlànà táwọn èèyàn ya kọjá pé títí àwọn sàhábà yìí kọ́lá tán bá kọ̀ kalẹ̀ dúni mọ́ ní wà yẹn nílànà ni kó dúni mọ́ kọ́ wọn bá lọ já ní orí ìlànà yẹn o lórí ìlànà táwọn sàhábà tọ̀hún ìlànà táwọn tàbí òun tọ̀hún òun náà ni kí táwọn bá tí rí ọ wọ́n ní ọ̀dọ́wọ́ rẹ̀ wà àárọ̀ ar-rijal jìnnà sí ní táwọn èèyàn fi làákàyè wọn gbé kalẹ̀ ẹ̀sìn tí wọ́n fi làákàyè gbé kalẹ̀ mọ́tọ́ o tó ìpè làákàyè náà máa fi tọ̀ wa in sakhrafuha laka bil qawl kúrò àti wọ́n bá mú ọ̀rọ̀ yẹn tí wọ́n á ṣe ní ọ̀sọ́ ipe wọ́n fàfẹ́ kú wọn náà tọ̀ wọ́n wá ṣe lọ́ṣọ̀ọ́ yẹn ni pé wọ́n pọ́n léwé wọ́n pọ́n ọ̀rọ̀ yẹn lé bí lápèjúwe nìsín ẹ wò nìsín irú ọ̀rọ̀ àwọn ẹlẹ́gbẹ́ oríṣiríṣiríṣi tá à ń sọ yìí ẹ dákun sọ̀hábà wo òun ní ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí táwọn ẹni wọ̀nyí ń ṣe tàbí òun náà ní ṣe gbogbo nǹkan táwọn ẹni wọ̀nyí ń ṣe so bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n ń jẹ́ àwọn oníbẹ́dà náà bí àwọn oníṣúfì ni kò sí nǹkan kan tẹ́ lé lọ́dọ̀ wọn tó ṣe dédé ní táwọn sọ̀hábà yìí ń ṣe ẹ wá wò bí àwọn oníbẹ́dà yìí wọ́n bí wọ́n ṣe tàn káyé kó jẹ pé ìyẹn ni wọ́n wá jẹ alayka bi asari man ìlànà àwọn tán kọjá yìí ni kó dúnú mọ́ tó fẹ́ ṣẹ̀sìn ìlànà tàwọn sọ̀hábà ni kó dúnú mọ́ tó fẹ́ ṣe súnà nàbì ṣe súnà gẹ́gẹ́ bí àwọn tí wọ́n láwọn ń ṣe tó ṣe pé ẹ̀rí hijab àmọ́ tó kó sínú tí ń bẹ nínú ẹgbẹ́ wọn tán kódà wà ń rọfọdọ kàná kódà tí gbogbo èèyàn bá kọ̀ kalẹ̀ pé máa dábẹ́ rẹ sọ ó dáa irú ọ̀rọ̀ yìí náà ó ń ṣe dédé ọ̀rọ̀ Hudhaifata bin al-Yamani alayhi rahmatullah radiyallahu anhu tó ń jẹ́ sahaba òun ni sahibu sirri nabi sallallahu alayhi ẹni tí anabi sallallahu alayhi fi àwọn àṣírí ọ̀rọ̀ sí lọ́wọ́ Hudhaifa ó ní pé tó bá di nígbẹ̀yìn ayé ní ti ń jẹ́ sunnah nabi sallallahu alayhi yọ̀ wọ́n wọ́n ní ẹ̀ tó bá di nígbẹ̀yìn ayé yẹn anabi sallallahu alaihi wasallam fún mi nímọ̀ràn báwo ni kí n máa ṣe anabi ni tí ó bá di pé gbogbo àwọn èèyàn wọn wá sẹ́rí tí gbogbo ẹ̀ dàrú tó dájú tó dájú pọ̀ mọ́ra wọn ó ní kún máa jama'atil muslimin wa imamihim máa bẹ pẹ̀lú àwọn jama mùsùlùmí kún máa jama'atil muslimin wa imamihim máa bẹ pẹ̀lú àwọn mùsùlùmí lọ́lẹ̀ wánà tó fi dúpẹ́ lu àtàwọn jama wọn àtẹ́ni jẹ́ ìmáàmù wọn. Hudhayfa ni òun wá bí anábì pé qultu mo wá sọ pé in lam takun jama'atun wala imamun tí n bá rí àwọn jama mùsùlùmí ń kọ́ tó ń jẹ́ alùsùnà tí n sì rí ìmáàmù tó ń olórí fún wọn anábì hmm, ni i'tazilil firaqa kullaha jìnnà sí gbogbo tí ń jẹ́ ẹgbẹ́ o gbogbo ẹgbẹ́ táwọn èèyàn ń dálẹ̀ jìnnà sí o ó ní wà á ń tẹ ọ̀dọ̀ ala asli shajaratin fayatiqa alayhi al-maut ànábì ni kó o di eyín mọ́ ìpìnlẹ̀ ìpìnlẹ̀ igi ìpìnlẹ̀ igi ẹ̀sìn ní kó o di eyín mọ́ kí kó wá ba ọ́n bẹ́ẹ̀ á ọ̀dà fún ju kọ́ lọ lè dára rẹ papọ̀ mọ́ àwọn tí wọ́n ń yapa àṣẹ ọlọ́wọ́n ba tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ dáhà kọ́ lọ lè lọ́ra rẹ pọ̀ mọ́ wọn so ànábì sallallahu alaihi wasallam ọ̀rọ̀ tó sọ fún Udhayfa lélẹ́yìí irú ẹ̀ náà ni abu amru al-awza'i aleyhi rahmatulah náà làwọn náà ń sọ yìí so ẹ rí i pé mo mú ọ̀rọ̀ mi wá lérí ọ̀rọ̀ títí wọ́n ní ìyẹn títí ìmáàmù ìmáàmù títí al-khalifatu rashid umar bin abdulaziz mo mú ọ̀rọ̀ wọn mi wá tí mo fi kún so ọ̀rọ̀ kan náà tó fi ọ̀rọ̀ títí abu amru al náà mo fi kún ọ̀rọ̀ títí tí wọ́n sọ sínú tírà yìí sọtò ìpè ọ̀rọ̀ yẹn náà ọ̀rọ̀ tó ṣe pé ẹni tó bá fẹ́ ṣe súnà nẹ́bí sọ̀rọ̀ sọ́làm ó ní ìdí rẹ̀ ọ̀rọ̀ yẹn wọ́n sọ nípa ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìyàwó ni wọ́n ní pé kẹfì lè mà ipe nahnu la nahduru walimatan fi tablun wala mi'saf ó ní gbogbo àpèjẹ táwọn èèyàn bá pè kalẹ̀ wọ́n fẹ́ ṣe wàlímà àwọn àwọn èèyàn lọ́rú ẹ̀ tó bá ti jẹ́ pé ìlú wà níbẹ̀ àbí wọ́n máa kọrin àwọn èdè rúbirú àwọn kan ẹ wọ̀rọ̀ lánlá so tí Abu Amr al-Awza'i táwọn náà sọ kí gbogbo wọn tó bá fẹ́ ṣe súnà nàbì sallallahu alaihi wasallam ìyẹn máa ń ṣe gẹ́gẹ́ bá àwọn aṣáájú ìyẹn ṣe ń ṣe ni àwọn sọ̀hábà nínú fi ni wá iyyaka wa àárọ̀ ar-rijal ọ̀dọ́wọ́ rẹ̀ òjìnà sí táwọn èèyàn bá ń fi làákàyè gbé kalẹ̀ wa in sakhrafu laka bil qawl kúrò àtọ́wájú pé wọ́n bá ń fi gbólóhùn tó dùn wọ́n fi ń si pé ẹ̀yin náà wò ni ẹ̀wò báwọn yẹn ṣe ń ṣe lónìí ẹ̀yin tó bá rí báwọn àwọn èèyàn ń lọ nù ẹ̀sìn míì ẹ jẹ́ káwa náà ká wá sàlátù kan táwọn fi darí àwọn èèyàn wá àbí ẹni náà láfi ní akóra wa jọ ká máa ṣẹgbẹ́ ká fi ṣe kíní kan so kílé yìí kí àwọn bàlẹ́ máa jẹ àwọn mùsùlùmí tán sáà ń fún ọ tó sì rí pé tán ṣe ń ń takùtà nàbì sallallahu alaihi wasallam yẹn gbọ́dọ̀ súnmọ́ wa in sakhrafuha laka bil qawl kódà tán bá ń sọ ọ̀rọ̀ rí tán kí wọ́n mọ̀ yà sí i táwọn sọ̀hábà yẹn ṣe àtharu man salaf ìlànà àwọn sọ̀hábà yẹn náà ni kí wọ́n dún ní mọ́ o sọ abẹ́ ọlọ́run subhanahu wa ta'ala kó wọ́n ṣe àṣàlékún àgbọ́yé ẹ̀sìn rẹ̀ fún wa kó ṣe wá lẹ́ni tí yóò mọ̀ tọ̀ ìlànà àwọn sálàf wa ní pé ìlànà àwọn sọ̀hábà nàbì sallallahu alayhi wa